ẹ̀yin lónìí o ẹ̀yin lọ́la o ẹ̀yin lọ́jọ́ gbogbo ẹ̀yin lànà o ẹ̀yin lónìí o ẹ̀yin lọ́la o ẹ̀yin lọ́jọ́ gbogbo. Hey. adúpẹ́ ní ọwọ́ ọlọ́run fún àkókò mìíràn tí ọlọ́run fi gbà wá láti lè wà níwájú wọn àti láti lè eh, máa kẹ́kọ̀ọ́ pẹ̀lú wọn nígbà gbogbo àti pàápàá fún àyè tí wọ́n fi gba èmi àtiwọ́ láti lè wà níwájú wọn níbikíbi tí ẹgbẹ́ wà tí ẹ ti gbé ń gbọ́ mi nínú ọkọ̀ nínú ilé ní ilé ìwòsàn ní ẹnu iṣẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mo fẹ́ dúpẹ́ lọ ọlọ́run fún ìgbé ayé gbogbo ẹ̀yin tó ń gbọ́ mi adẹ̀gbàgbọ́ wípé lónìí bákan náà ọlọ́run yóò tún bá wa pàdé èyí ni iṣẹ́ ìránṣẹ́ ti ọ̀rọ̀ èyí láti iléeṣẹ́ ìránṣẹ́ ti ọ̀rọ̀ èyí ti BMAA orúkọ mi ni olùṣọ́ àgùntàn Joseph Adéwọlé ẹ̀rí olúwa ẹni ọ̀wọ̀ tí a ò bá gbàgbé ní ìjẹjọ a bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ èyí tí a pè ní okun fún ìrìn àjò èyí tí yẹ pé a wo oríṣiríṣi onírúurú àpẹẹrẹ àbí ohun tí a lè pè ní okun àti onírúurú àpẹẹrẹ ohun tí a lè pè ní ìrìn àjò àti pàápàá a lè àparí iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yẹn sí ibi àpẹẹrẹ ti Jésù Kristi tí a kíyèsí àwọn onírúurú ènìyàn tí wọ́n ti rìnrìn àjò ti ìgbàgbọ́ àbí ti Kìrìsìtẹ́nì ṣáájú ṣùgbọ́n lónìí yìí lágbára Ọlọ́run a ó máa wò a máa wò láti àpẹẹrẹ láti lè ní àpẹẹrẹ ti Jésù Kristi àti pàápàá látinú àpẹẹrẹ yìí à ń gbàgbọ́ wípé a ó lè ní okun fún ìrìn àjò ayé wa ṣùgbọ́n kí a tó tẹ̀síwájú fún iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí máa fẹ́ rọ̀ wá wípé ẹ̀dẹ́ kàtẹ́rẹ́bà fún àdúrà bàbá ní orúkọ Jésù Kristi ọlọ́run lẹ́ẹ̀kan sí agbẹ́yìn ga torí wípé ẹ̀yin ni ọlọ́run adúpẹ́ fún àyè mìíràn tí ẹ fi gbà wá láti lè wà níwájú yín à ń gbàdúrà ní wákàtí wípé kẹ́ darapọ̀ pẹ̀lú wa nínú ẹ̀kọ́ yìí wípé gbogbo etí tó ń gbọ́ ọ̀rọ̀ yìí àti èmi tí ó máa sọ wípé ká di alábùkún fún gbogbo ṣẹkẹṣẹkẹ àbí gbogbo àìlera àwọn ènìyàn yín lẹ́nu okòwò nú ayé wọn níbi ní ọ̀nà wọn gbogbo tó ń já wọn láyà gbogbo tó ń yọ wọn lẹ́nu lórúkọ Jésù gbogbo tó mú wọn láti lè má lè tẹ̀síwájú nínú ìrìn àjò ìgbàgbọ́ Ọlọ́run ìpín àtàgbára lónìí nínú iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí Olúwa fẹ́ kẹ́ ẹ bá ọkàn wọn pàdé kẹ́ ẹ bá yé kankan pàdé ní orúkọ Jésù Olúwa ẹ ṣe bẹ́ẹ̀ adúpẹ́ torí pé ẹ ti ṣe fún wa o torí pé àdè lábòkún fún lẹ́yìn iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín ẹ jẹ́ ká lọ sínú ọ̀rọ̀ ọlọ́run nígbà tí a máa kà nínú ìwé ebéèrú yẹn a rí i pé a kà láti ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkẹrin nínú ìwé ebéèrú orí kejìlá ṣùgbọ́n a máa kíyèsí ó ní a máa kíyèsí ẹsẹ̀ kẹta ó ní ṣàrò ẹni tí ó farada irú ìsọ̀rọ̀ òdì yìí láti ọ̀dọ̀ àwọn ẹlẹ́ṣẹ̀ sí ara rẹ̀ kí a lè máa kí a má bàa rẹ̀wẹ̀sì ní kí ẹ má bàa rẹ̀wẹ̀sì sorry ní ọkàn yín kí àárẹ̀ sì mú yín hallelujah ah, nínú eléyìí la lè rí pé a lè rí àpẹẹrẹ Jésù Kristi Olúwa wa torí pé òǹkọ̀wé òǹkọ̀wé Hébérù yìí bó tilẹ̀ pé àmọ́ orúkọ ẹ̀ ṣùgbọ́n ó fẹ́ dẹ́ ká rí ó fẹ́ dẹ́ kí èmi àti ìwọ ká rí àpẹẹrẹ Jésù Kristi wípé ayé tí a wà yìí bó tilẹ̀ pé ayé tá a wà yìí ó jẹ́ ayé tó jẹ́ pé ó máa ń gba okun àti tẹ̀síwájú lára èèyàn ni torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìdààmú wàhálà àwọn ìgbésẹ̀ tó yẹ ká gbé àwọn àwọn tó yẹ ká ṣe gbogbo àwọn àwọn àwọn ojúṣe wa sí gbogbo sáwọn ènìyàn wa ètò jẹ́ pé wá fẹ́ tó fẹ́ di ẹrù wíwo tó fẹ́ tó fẹ́ dìílé wa lórí tó yẹ pé ó wá tó wá ń so wá mọ́lẹ̀ láti lè má lè jẹ́ kí a tẹ̀síwájú bákan náà ni àwọn àwọn ìdánwò gbogbo àwọn ẹ̀ṣẹ̀ àwọn ìdálẹ́bi nínú ọkàn wa tá a bá kó àwọn nǹkan wọ̀nyí jọpọ̀ á rí i pé ó jẹ́ ohun tó yẹ pé ó ṣeé ṣe láti sọ wá di aláàárẹ̀ tó yẹ pé ó nílò ìrànlọ́wọ́ èyí tó yẹ pé ó nílò ìrànlọ́wọ́ tó yẹ pé èyí tó yẹ pé ó yá kánkán tó yẹ pé ó nílò ìrànlọ́wọ́ èyí tó yẹ pé ó gbọ́dọ̀ wà ní kánmọ́kánmọ́ ní kíákíá ṣùgbọ́n ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run wípé ẹni tó ń fúnni ní okun àti ẹni tó jẹ́ orísun okun àti ẹni tó jẹ́ olùṣẹ̀dá okun àti olùfúnni ní okun ó ń dì ó ń dì ọ́ mú gẹ́gẹ́ bí ìwọ pàápàá bí o ti ṣe ń gbọ́ mi ó ń gbọ́ ẹ ó ń rí ẹ ohun tó ń là kọjá yẹn ó rí gẹ́gẹ́ bí o ti ṣe ń gbọ́ mi ní wákàtí yìí ọlọ́run jésù kristi pàápàá àwọn náà ti wá sí láti ọ̀run wọ́n ti rìnrìn àjò láti ọ̀run wá sínú ayé yìí wọ́n sì padà sí ọ̀run àti gẹ́gẹ́ bí ènìyàn ní tòótọ́ ó mọ̀ wọ́n mọ̀ bí ayé yìí bó ti ṣe rọrùn fún ayé yìí láti èyí tó yẹ kó kún fún ẹ̀ṣẹ̀ èyí tó kún fún ìdààmú èyí tó kún fún oríṣiríṣi ìdánwò bó ti ṣe rọrùn fún àwọn nǹkan wọ̀nyí láti lè sọ ènìyàn kan di aláìlágbára ṣùgbọ́n síbẹ̀ Jésù Olúwa wa ó gbé ìgbé ayé èyí tí kò ní ẹ̀ṣẹ̀ ó gbé ìgbé ayé èyí tí yẹ pé ó jẹ́ ìgbé ayé tó jẹ́ mímọ́ nínú ayé ètò pé ó kún fún ẹ̀ṣẹ̀ yìí àti pàápàá ayé wọn nígbà tí a sin wọn ti ìjídìde wọn kúrò ní ní ipò ní ìsà òkú ó ba agbára ẹ̀ṣẹ̀ ó bàjẹ́ ó ba agbára òkùnkùn ó bàjẹ́ ó ba gbogbo tó jẹ́ pé ó agbára èyí tó jẹ́ pé ó lè sọ wádìí aláìlágbára yẹn Jésù Kristi ó ṣẹ́gun wọn wọ́n sì di alágbára nítorí ìdí èyí fún gbogbo àwọn ẹni tí ó jẹ́ olùtẹ̀lé Jésù Kristi Olúwa wa gbogbo orú èmi àti ìwọ bẹ́yẹn tó jẹ́ pé ó ń tẹ̀lé Jésù Kristi wọ́n ṣetán láti fún wa ní agbára nítorí ìdí èyí ó jẹ́ orí ọ̀fẹ́ ńlá fún wa láti máa tẹ̀lé Jésù Kristi ní ojoojúmọ́ ọjọ́ ayé wa ṣùgbọ́n bóyá ìwọ níbi tí o wà yẹn bóyá àwọn tó ń ní lára ìmọ̀ ń pè ní tó ń pè ní feelings bóyá ohun tó ń là kọjá bóyá o nílò agbára bóyá o nílò okun ṣùgbọ́n mo wá ń bi léèrè béèrè pé ǹjẹ́ ìwọ ṣetán láti lè tẹ̀lé láti lè tẹ̀lé àpẹẹrẹ jésù kristi láti lè tẹ̀lé ìgbésẹ̀ àti gbogbo ìgbésẹ̀ jésù kristi ṣé ìwọ rẹ ṣé ìwọ ṣetán láti béèrè lọ́dọ̀ lọ́dọ̀ olùgbàlà fún okun tí o nílò fún ìrìn àjò ìgbàgbọ́ ti ẹ̀mí èyí tá à ń pè ní ìrìn àjò ìgbàgbọ́ ìrìn àjò ìgbàgbọ́ ti kìrìsìtẹ́nì ǹjẹ́ o nílò ìdáríjì ẹ̀ṣẹ̀ ǹjẹ́ o nílò ìrètí ǹjẹ́ o nílò agbára tó yẹ pé ọlọ́run nìkan ṣo ló lè fúnni láti ọ̀dọ̀ Jésù Kristi Olúwa wa láti lè rìnrìn àjò yìí títí dé ojú ikú àti láti lè jíǹde nínú nípa ti àjíǹde sí ìṣẹ́gun tí Jésù Kristi tó lè fi fúnni torí pé okun yìí tá à ń pè nípa tẹ̀mí kò ń ṣe tá a lè ní nínú ọgbọ́n orí ara wa àbí tá lè ṣe ní ìmọ̀tara wa ṣùgbọ́n tá a bá lè tẹ̀lé Jésù Kristi ní gbogbo ọjọ́ ní gbogbo ọjọ́ wa tá à ń gbé Jésù Kristi gẹ́gẹ́ bí àpẹẹrẹ tá à ń wò lójoojúmọ́ eléyìí á lè jẹ́ okun á lè jẹ́ okun fún wa láti lè tẹ̀síwájú àwọn mọ̀ yìí pé tí Jésù Kristi bá ṣẹ́gun ẹ̀ṣẹ̀ tó bá ṣẹ́gun irọ́ tó bá ṣẹ́gun èké tó bá ṣẹ́gun àgbèrè èmi pàápàá náà mo jẹ́ aṣẹ́gun nípasẹ̀ eléyìí ó jẹ́ okun fún wa láti tẹ̀síwájú nínú ayé tí jésù kristi bá lè ṣẹ́gun ní gbogbo ìhà ní gbogbo ọ̀nà tó gbégbé ayé àìlẹ́ṣẹ̀ nígbà tí wọ́n wà nù ayé yìí ó túmọ̀ sí pé èmi àti ìwọ náà a lè gbégbé ayé aṣẹ́gun èyí tó yẹ pé nípa ti okun ti ẹ̀mí a lè rí gbà nínú Kristi Jésù nígbà tá a bá ń wo Jésù Kristi olùpilẹ̀ ṣàtàlẹ́gbà aláṣepé ìgbàgbọ́ wa gẹ́gẹ́ bí àpẹẹrẹ nítorí ìdí èyí mo rọ̀ wá níbikíbi tí a wà tí a ti gbé ń gbọ́ mi bóyá ìwọ fẹ́ gba Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa tó ló gbà àbí ìwọ pàápàá tẹ̀ ti ní jésù kristi ṣùgbọ́n tí yẹ pé ohun tó yẹ káyè ó fẹ́ sọ ẹ́ di aláìnírètí mo fẹ́ pè é níjà ní wákàtí àti ọ̀wọ̀ yìí wípé a ò kúrò ní ipò àìnírètí bọ́ sí ipò ìrètí torí pé kristi jésù nínú ẹ òun ní olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ irú ipò tó wà yẹn tí ọlọ́run bá mú ẹ débi inú inú ipò yẹn ó ọlọ́run fún àwọn ní agbára láti lè mú ẹ làájá torí díẹ̀ yìí ìwọ kì í ṣèwọ nìkan jésù kristi wà pẹ̀lú ẹ nítorí ìdí èyí wo okun tó o ní kó o rẹ̀ tẹ̀síwájú nípa okun yìí nípa gbígbé jésù kristi síwájú ẹ ní ìgbà gbogbo rántí jésù kristi kó o sì mọ̀ yìí pé aṣẹ́gun ni jésù kristi ìwọ pàápàá náà aṣẹ́gun ni ẹ nítorí ìdí èyí níbikíbi tí ẹ wà ẹ jẹ́ kí a gbàdúrà bàbá ní orúkọ jésù kristi mo dúpẹ́ torí pé ẹni ọlọ́run mo dúpẹ́ fún àwọn agítẹ̀ tí bá pàdé nípa nípa iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí àwọn tí kò ní okun àwọn tí ẹ̀ṣẹ̀ tí ìdààmú ayé tí gbogbo ohunkóhun tí ìbá nínú ayé yìí olúwa bí bóyá ìdálẹ́bi lọ́kàn ni o àbí ohunkóhun tó ti ṣẹlẹ̀ sí wọn tó yẹ kó fẹ́ gba okun lára wọn mo gbàdá kẹ́ ṣí wọn lójú láti rí jésù kristi tí jésù kristi bá lè ṣẹ́gun ẹ wọ́n lè ṣẹ́gun tó bá rí bẹ́ẹ̀ wọ́n tó ń gbọ́n mi yé mu mẹ́ pé aṣẹ́gun ni mo sì kéde bẹ́ẹ̀ wípé nípasẹ̀ kristi jésù bó ṣe ń gbójú wo jésù kristi aṣẹ́gun ní ẹnu orúkọ jésù kristi kò ní ẹ̀rí ọ̀rọ̀ ẹ kó dayọ̀ ní orúkọ jésù kristi olúwa wa ìwọ tó ń gbọ́n mi yẹn tó bá ti níbi tó bá ti gba jésù kristi mo fi jésù kristi lọ lónìí fẹ́yẹ̀ fún jésù kristi kò sì kò sì gbà gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà onìkan ló lè fún ẹ ní okun fún ìrìn àjò tí o bá fẹ́ pè mí àbí láti fún ìmọ̀ràn àbí òun fẹ́ kẹ́ ń gbàdúrà pẹ̀lú ẹ o lè pè mí sí orí sórí plus two three three two four six eight four six seven seven four plus two three three two eight four six seven seven seven seven eh, six pè mí n a máa máa sọ̀rọ̀ torí ìdí èyí ní ọ̀sẹ̀ tó ń bọ̀ a máa pàdé ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run kó lóra kó pẹ̀lú yín o ó dàbọ̀. ilẹ̀ ṣe ẹ̀yin tí ẹ dán ayé ọ̀tọ̀run kílẹ̀ ò lè ṣe kílẹ̀ ò lè ṣe ọlọ́run mi kílẹ̀ ò lè ṣe bàbá. òjùlọ ọlọ́run mi sálẹ̀ òjùlọ. ẹ̀yin tí ẹ dá ayé àtọ̀run sálẹ̀ òjùlọ. kílẹ̀ ò lè ṣe ọlọ́run mi kílẹ̀ ò lè ṣe bàbá. kílẹ̀ ò lè ṣe ọlọ́run mi kílẹ̀ ò lè ṣe. kílẹ̀ ò lè ṣe. ṣe ọlọ́run mi ilẹ̀ ò lè ṣe. ẹ̀yin tí ẹ dá ayé ọ̀tọ̀run ilẹ̀ ò lè ṣe. ilẹ̀ ò lè ṣe. bàbá. ilẹ̀ ò lè ṣe ọlọ́run mi ilẹ̀ ò lè ṣe ilẹ̀ ò lè ṣe ọ́ oh. ilẹ̀ ò lè ṣe ọlọ́run mi ilẹ̀ ò lè ṣe ọba tó ayé àtọ̀run ẹ̀yin tí ẹ dá ayé àtọ̀run ilẹ̀ ò lè ṣe. pèpèlè fún ọkọ̀ ìjọ ni.